kékeré ẹni question kékeré question kankan ò kéré kò kéré kò sí question kékeré hmm, torí ó lè kéré lọ́dọ̀ ẹni tó mọ̀ ṣùgbọ́n tí ò mọ̀ nǹkan ńlá ni sọ ẹ̀yìn lè wò ní nǹkan kékeré ó lè yà ń lẹ́nu nígbà tẹ́ wá béèrè sí màá ní mi mọ̀ sí ìjọba ẹnìkan ní question simple question ló ní fún mi mo ní ẹjọ́ ẹjọ́ sáré bá mi dáhùn just a simple question tó bá simple ṣó yẹ kó bí ó yẹ kó mọ̀ gbà tó béèrè gan mi mọ mi tiẹ̀ nímọ̀ nípa tó ń béèrè so kò tiẹ̀ simple lọ́dọ̀ tèmi so question kékeré <laughs> lọ́dọ̀ tiẹ̀ ni ó dàbí ata kékeré téèyàn fi sójú sátá kéré tó bá fẹ́ mọ̀ pátá òkèrè lọ fi rajú hmm. náà ó yá béèrè béèrè yín ṣàlá. kí ìwà fẹ́rẹ̀ rẹ̀ jimá ìwà ẹni rẹ̀ tí ìwà ti débi orí wọ́n bẹ́ẹ̀ bá ń wẹ ìwẹ̀ tí ẹ̀sìn sọ pé ká wẹ̀ ní àwọn àsìkò wọ̀nyí alákọ̀ọ́kọ́ tí nǹkan ọmọkùnrin bá jáde lára wa tá a mọ̀ sí spam àtọ̀ bóyá nígbà tá a sùn lálàlá la wá rí i pé àtọ̀ jáde lára wa ṣé ń pè ní spam bàbá ò tiẹ̀ lálàá àwa lójú ayé báyìí ó ṣe é ṣe bó yóò tútù mú àbí kíní kan ṣẹlẹ̀ tí tàdáfùkù náà pé tàdáfùkù ni pé tí ara wa ṣẹ́gìrì nígbà tó jáde torí àwọn omi kan jáde lára tí ò ní ìdí ìwẹ̀ òbúkátà ìwẹ̀ bí tá a bá lọ tọ̀ ìyẹn látọ̀ rè kí ora máa ń jáde báyìí tàbí tí èèyàn bá ń ronú nípa ìsúnmọ́bìnrin ìkan tó máa ń kọ́kọ́ jáde bá àwọn èèyàn ní wẹ̀ ìyá kan tá ń bà tí ó fọ àgbákàrí mọ́ ẹ̀pọ̀n ni ó parí ṣùgbọ́n ti wíwẹ̀ yẹn ni tí àtọ̀ gangan bá jáde ẹlẹ́ẹ̀kejì tá a bá sún mọ́ obìnrin àtọ̀jáde o àtọ̀jáde o tí a bá ti lè bá obìnrin lò pọ̀ tá a bá ti lè bá obìnrin lò pọ̀ àwọn afáà ṣàlàyé pé tí adé tó wà lórí nǹkan ọmọkùnrin wa yẹn tí wọ́n ń pè ní penis tó bá ti lè wọ abẹ́ obìnrin ó ti di ọ̀ràn yẹn ká wẹ̀ ìyẹn dẹ́ méjì ẹlẹ́ẹ̀kẹta òun ni nígbà tí ó bá di ọjọ́ jímà ọjọ́ jímà tànàbí ní ìwẹ̀ jímà jẹ́ ọ̀ranyàn ẹlẹ́ẹ̀kẹrin ni àwọn obìnrin nígbà tí àwọn náà bá ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin tàbáwọn náà lálàá tàbí lọ́nà kan àbí lọ́nà míì tí nǹkan ọmọbìnrin náà tún jáde lára wọn kódà àwọn èèyàn béèrè lọ́wọ́ ànábì gàásóbìnrin tún rìlíìsì náà ànábì níbẹ̀ ni kí ló dé dáhùn bí ọkùnrin àtobìnrin pé títóbìnrin bá ṣáájú èyàn ó bí obìnrin títọkùnrin bá ṣáájú ọmọ ìyájọ́kùnrin àwọn àlàyé kan sì tún wà lórí yìí tó obìnrin náà máa ń rí i tó tóbìnrin bá rí ìlú náà tí ara obìnrin yá tí abẹ́ rẹ̀ tutù látara yíyá yẹn tí ó jáde tó ara ẹ̀ sẹ́gi yóò òun náà tún wẹ̀ lẹ́yìn náà ó tí obìnrin bá parí nǹkan oṣù rẹ̀ ẹ̀jẹ̀ aládàá Eh, aláàdà yẹn ní èdè lárúbáwá ni àlàáda àáda ìṣesí nǹkan tá a máa ṣe tó ti di ìṣesí wa ó ni yorùbá sọ <laughs> nígbà tí o ṣe á nínú àwọn àràfi yorùbá ibùsẹ̀ ló pé táwọn kò sí kò sí Ala <laughs> yorùbá obìnrin tó ń jáde nígbà tí obìnrin bá bímọ tí ẹ̀jẹ̀ ọmọ yẹn bá ti lè dá kìí ṣe pé gójì ọjọ́ ni ó tó wẹ̀ o tí ẹ̀jẹ̀ bá dá ṣáájú ogójì ọjọ́ yóò wẹ̀ yóò bẹ̀rẹ̀ irun rẹ̀ ní kíkí o yóò wẹ̀ yóò bẹ̀rẹ̀ irun rẹ̀ ní kíkí àwọn wọ̀nyí àwọn ìwẹ̀ tí ẹ alààyè tá a wà láyé nù yàtọ̀ sí ìtàn wẹ̀ fòkù o tí àwọn nǹkan yìí bá ti ṣẹlẹ̀ òun la máa wẹ̀ so ìbéèrè mi àfáwọn abéèrè pé nínú àti ṣàlàyé pé nínú ìwẹ̀ yìí àlùwàlá wà ń bẹ̀ ǹjẹ́ nígbà tá a bá ń ṣàlàyé ní lọ àlùwàlá yẹn lọ tá a bá wá débi orí ṣé bá ṣe máa ń pa orí nínú àlùwàlá náà láṣẹ pa bẹ́ẹ̀ ni àtẹ́lẹwọ́ wa méjèèjì a ó fi orí ọwọ́ kó ọwọ́ a wá fi bẹ̀rẹ̀ láti iwájú orí a gbé ọwọ́ méjèèjì yẹn sórí. So kìí ṣe ọwọ́ kan ò bá àwọn kan ṣe máa ṣe wọ́n kàn fọwọ́ kan rárí kò bá mú ọwọ́ méjèèjì ni o wàá fi ìka àárín kó ìka àárín ẹ gbogbo àwọn kan á wàá fi kóra wọn á wàá fi sí orí láti iwájú láti ti bẹ̀rẹ̀ á pa lọ sẹ́yìn á fi wọ́ lọ sẹ́yìn á tún pa padà síwájú bẹ́ẹ̀ náà láò sì ṣe ṣùgbọ́n nígbà tí a bá ṣàlù aláyẹn tán ọ̀nà méjì ni nínú ká báyìí tí ká tún fọ ẹsẹ̀ ẹ́ tàbá ṣàlù àlátánù tàbí ká má fọ ẹsẹ̀ yẹn rárá ká bá níbi etí èyí tó kàn lẹ́yìn rẹ̀ ni a wàá bu omi ẹ̀kúnwọ́ mẹ́ta omi ẹ̀kún ọwọ́ ni wọ́n ń pè ní ẹ̀kúnwọ́ omi ọwọ́ á bu omi sọ́wọ́ wa tí ó kù alákọ̀ọ́kọ́ á dà sórí yẹn á fọwọ́ bú á tún mu ẹ̀kúnwọ́ kejì á dà sórí wa á tún fọwọ́ wa gbó a ó bu ẹ̀kúnwọ́ ẹlẹ́ẹ̀kẹta sórí wa a wà wa gbó lẹ́yìn náà láwa dá mi sí ara wa tí ó kárí gbogbo ara wa tó bá yẹ pé a ti fọ ẹsẹ wa tẹlẹ nínú àlùwàlá tá a àti parí iwe yẹn nìyẹn tó bá yẹ pé a ò fọ ẹsẹ wa tẹlẹ a wà kúrò níbi tá a dúró sí yẹn tá a ti bomi sára a sùn síwájú fọ ẹsẹ wa èyí tí mo sọ pé ká kámọ́tì ìfọ ẹsẹ̀ ẹ máa ń sábà wúlò níbi àwọn iléèwẹ̀ tí ẹ rẹ̀ tàbí tíbẹ̀ òfin bẹ́ẹ̀ sílẹ̀ bẹ̀ ò ṣe èèyàn ò lè bọ́ síbi tó ṣe yẹn èèyàn á lè fọ ẹsẹ̀ wallahu alam bó lẹ pé méjèèjì lànà bí ṣe sallallahu alaihi wa sallam tó yé wa lẹ́yìn tá a bá bu omi sórí ẹ̀kúnwọ́ mẹ́ta yẹn ọ̀nà méjì ni ó lè fi fọ ẹsẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú àlọ́ àlá rẹ̀ tó bá fi fọ ẹsẹ̀ nígbà tó ṣàlọ́ aláṣẹ lẹ́sẹ̀ wà ńbẹ̀ ó ti fọ ẹsẹ̀ rẹ níbi àlọ́ àlá wà á wá bu ẹ̀kúnwọ́ omi mẹ́ta sórí wà á fi ọwọ́ gbó ẹ̀kúnwọ́ kìíní wà á fọ́ gbó omi wà á tún ṣọwọ́ ẹ̀ kó tó pó bá ṣe máa ń ṣọwọ́ nígbà tá a bu omi sí wà á tún bù sí orí rẹ lẹ́ẹ̀kejì wà á tún fọwọ́ gbó wà á tún ṣe lẹ́ẹ̀kẹta wà á wá da omi sára omi yẹn á ká gbogbo ara wà á gbá pásókè fọ àbíyá fọ bí ìdodo fọ gbogbo àwọn oríkèé ara ni ó ti parí ìwẹ̀ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé nígbà tó ń ṣàlù aláyẹn ìgbà láàyè wà ní fún èèyàn láti má fọ ẹsẹ̀ kó kàn parí ẹ̀ sí di etí pípa tó bá jẹ́ pé yẹn ló ṣe lẹ́yìn tó ti bu ẹ̀kúnwọ́ omi mẹ́ta sórí tó ti da omi sí gbogbo ara ẹ̀ tán wàá kúrò níbi tó dúró sí yẹn kì í pọ́ fẹ́ rìnrìn ibùsọ̀ kan wàá kàn gbẹ́sẹ̀ pò ń bẹ́ẹ̀ wàá wá fọ ẹsẹ̀ yẹn tó bá ti fọ ẹsẹ̀ yẹn tán wàá wá máa lọ jáde o ti parí ọ̀hún kì í tó ń domi sórí o ti parí ìwẹ̀ nìyẹn tó bá wá domi sórí lẹ́yìn nǹkan ṣé wẹ̀ ẹ́ bàjẹ́ kò bàjẹ́ ìyẹn ó kàn ń domi sára yẹn ìwẹ̀ ti parí torí pé bẹ́ẹ̀ bá wẹ jẹ́nẹ́bà tán tiẹ̀ tún lè mú kàǹkà àtọ́ṣe kó tún ṣẹ̀ máa wẹ̀ kò bá jẹ́nẹ́bà rẹ̀ òkú tí wà wallahu alam níyẹn ti mú yẹn tó bá fún wa lágbóyọ̀ rẹ̀ alaikum salaam ti àgbàjẹ́ àlùwàlá jọ́nàbà ṣe ẹyọ kọ̀ọ̀kan la máa ṣe ní àbí mẹ́ta mẹ́ta èyí tó súnmọ́ ní ẹyọ kọ̀ọ̀kan ṣùgbọ́n béèyàn bá ṣe méjì méjì tàbí mẹ́ta mẹ́ta kò sí láì sí kankan bẹ́ẹ̀ wàláhà ọlọ́run bá nìkan ní onímọ̀ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته